نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له <clears throat> وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته <clears throat> adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ọ̀rọ̀ fún wa láti tún pàdé ní ayé alálùbáríkà yìí àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sí di ọjọ́ gbẹ̀dẹ̀ àkẹyàmà kí ọlọ́ba kí ó má ṣàì kàwá fún wa. lẹ́yìn àbí ìdílé láti tààlà ó tẹ̀síwájú nínú àlàyé láti nù tíra al-adab al-mufrad للإمام البخاري رحمه الله تعالى ní ìjókòó tí ó síwájú aka àwọn hadithi tí wà ní abẹ́ babun línul kalami liwalidayhi sísọ ọ̀rọ̀ títù ọ̀rọ̀ pẹ̀lẹ́ fún àwọn òbí méjèèjì ó kú hadithi kan ní abẹ́ báàbù ní òun náà ni hadithi tí Imam Bukhari وني حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبيه لا تدى أبو, أبو نعيم تبقى لا تدى سفيان لا تدى هشام وما عروة عروة هشام وما عروة أبقى لا تدى بابي وني قولوا الله ọba àlejò ọlá wọ̀fíìlẹ́hùn máa janaha dhulli min ar-rahma lọ́nà wọn bá ní ikhfid lahuma janaha dhulli min ar-rahma kí o rẹ̀ sílẹ̀ fún àwọn méjèèjì janaha dhulli min ar-rahma ìyẹ́ ìyẹ́ pẹ́rẹ́ látàrí àánú yẹn ni pé kéèyàn yẹra rẹ̀ sílẹ̀ wọ́n ní zullalahuma muhtasiban lil ajr ìyẹn ni pé tí ó tẹríba fún àwọn òbí náà dípò nǹkan tá a lè pè ní zul ní tá a bá di tẹ́nìkan ń ṣe fún ẹlòmíì tàtà ìṣe wa ń dọ̀tí ara rẹ̀ tó báyìí kíyàn ṣe fún òbí dípò pé kí ẹni tí ò bá mọ̀ kó bí èèyàn nígbà títí wá ń dọ̀tí ara rẹ̀ lọ́dọ̀ ẹni yìí tó báyìí ó ti wá ń yẹpẹrẹ ara rẹ̀ tó báyìí yẹn kí níta kékeré tẹrí ba fóbi kó rẹra rẹ̀ sílẹ̀ fóbi dé dépò àzúlù látàrí pé ń wá nìyẹn ń wá ẹ̀sán látọ̀dọ̀ la gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní kọ́ọ́lá ó ní látàmtánìà min shay'in ahabbahu لا تمتنع من شيء أحباه ó gbọ́dọ̀ kọ̀ nípa nǹkan kan táwọn méjèèjì ń fẹ́ nǹkan yẹn ó kéré ni ó tóbi ni ó gbọ́dọ̀ sọ pé eléyìí eléyìí eléyìí tẹ wí òun kìí ṣe bẹ́ẹ̀ láti bákan míì bó tilẹ̀ wù kí nǹkan yẹn kó ṣe kí kó kéré inú ìtumọ̀ kọ́fù jẹ̀máà èdè kò ní tútù mà fún kéèyàn fẹ́ tí òbí kó dọ̀bálẹ̀ kó fi àpẹẹrẹ ìtẹríba hàn nínú ìṣesí àti nínú wà kó ń sì para bẹ̀ kó àbí kó ń sọ̀rọ̀ kó ta wọ́n lẹ́nu nípa rẹ̀ kò ní tútù fún um, ìdọ̀bálẹ̀ àti gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe nínú àṣà yẹn tó jẹ́ pé lẹ́yìn gbogbo ẹ̀ ẹ kò rí pé ọmọ kọ ọ̀rọ̀ síta ni ó kọ ọ̀rọ̀ sóbì rẹ̀ lẹ́nu. bákan náà àṣẹ pa ìfúb lẹ́hùnmá jẹ̀nà àgbólì nìyẹn ráhàn yẹn kò sí ẹni tí pọ́pọ́tì ìdí hikima ọgbọ́n tí ń bẹ lábẹ́ kọ́lọ̀hún pa àwọn ọmọ aláṣẹ nípa títẹ̀lé òbí wọn rírẹra wọn sílẹ̀ fún òbí wọn tí gbígbọ́ sáwọn òbí wọn lẹ́nu kò sẹ́ni tí ó mọ ọgbọ́n àti hikima tí ń bẹ nù rẹ̀ àyàfẹ́ni tó bá ti gun kìkì í ṣe lásán ọlọ́run ti àwọn ọmọ yẹn pa bí ẹ bọ́lọ́run ṣe bọ́lọ́run ṣe kàn nípa fún àwọn òbí gbogbo òbí tọ́lọ́run tọ́lọ́run fọmọtẹ tọ́lọ́run fọmọtẹ alọ́ rẹ tó fi ọmọ náà ráàyè kò ní lọ tó bá jíjọ́ bẹ̀rẹ̀ àti àmà gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni ọmọ táwọn òbí rẹ̀ dàgbà ó gbọ́njú bá wọn láwọn tí wọ́n dàgbà ilé bàtà ní Muhammad sallallahu alayhi wa sallam fi ní rọ́bìnà amfin mri'in nínú hadithi tí ó gbajúmọ̀ yẹn tí wọ́n ní annabi ń gún mímbà sọ pé àní àní àní wọ́n ní orílẹ̀ ọlọ́run àní nìkan la gbọ́ àgbọ́ nǹkan ní nínú ẹ̀ ó ní jìbìrì ó sẹ́bi lé ẹni tó bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé ẹ̀ pé privilege ni ìjọtẹ́sìn ń fẹ́ kó yọ àti pé privilege ni kí èèyàn dàgbà táwọn òbí méjèèjì sí wa wọ́n sì wà ń bẹ̀ èèyàn gbọ́n ó ó dá òtún mọ̀ yàtọ̀ tó sì àwọn òbí rẹ méjèèjì wọ́n ti bẹ̀ láyé privilege fún yẹn wá ríru opportunity yẹn wọ́n á ní kò wá tàtàrà wọn wà jẹ́nà kò tí àtàrà wọn kò tàrà wọn wà jẹ́nà ó bọ́ fún irú ẹni rẹ̀ kọ́nà wọn bá kí ó mọ̀ jẹ́ ó bọ́ fún wa nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ṣe pàtàkì púpọ̀ ó kí a ṣàmójútó wọn ẹni tọ́rọ wọn bá káàánú yóò mọ̀ wọ́n pé à bó ṣe nígbà tí yóò ṣe mutí bó ni yóò ṣe wá ta òbí rẹ̀ lẹ́nu. arábìnrin kan nílẹ̀ lárúbáwá ó pe live program kan ó ní ọjọ́ orí òun eighty three eighty three obìnrin tó ti lo eighty three ẹ̀ mọ̀ pé kò lè dá nǹkan kan ṣe ntí ò lè dá sí díẹ̀ ni. ó lóun fẹ́ kí dákun kí bóun bẹ àwọn ọmọ wọn ni ń sọ̀rọ̀ lórí bóòrí sí ǹsọ̀kan ó lóun ọmọ ẹ̀sẹ̀ tó wọ́n fi fẹ́ ọlọ́run táwọn ọmọ ẹ̀fẹ́ ń kí wọn tó ń kí wọn yìí ó lóun ń third floor ní ilé tó third floor ó ní wọ́n lè lo oṣù mẹ́fà tó wọ́n máa pè wọ́n tí wọ́n lè ní gbé kọlù wọn àfáà yẹn wá ń sọ fún pé kì í ṣe kì í ṣe mú oṣù ẹlọ́run àwọn ọmọ yẹn ni àwọn ọmọ yẹn lọ́lọ́run fẹ́ ṣe àǹfààní tí ń bẹ nínú kátọ́jú òbí lọ́lọ́run fẹ́ ṣe ilé ìwọ̀ fún wọn nínú àwọn nínú àwọn àpẹẹrẹ pé ọlọ́run bínú síyàn òun ni kí tẹ orí kan ó súnmọ́ èèyàn pẹ̀pẹ̀ báyìí wọ́n pẹ́ ah ìjẹ́ ń wí mọ́sálásí tẹ rí ń tò ní àdúgbò yíhun alájì lágbájá ló múlé ti mọ́sálásí o yóò àmà ìyẹ̀yìn lẹ́nu ẹ̀yìn tẹ mà alájì lágbájá lẹ́nu tẹ́ẹ̀kẹ́ mà tẹ́ẹ̀kì mà tó ní dúkìá tẹ́ẹ̀kì mà pé ilé rẹ̀ ní bẹ̀rẹ̀jẹ̀ yóò mọ̀ yẹ̀yẹ́ ta bóò ní mọ́sálásí ó ti máa ìlú bàtí àti máa ń sọ ní gbogbo ìgbà pé gbogbo iṣẹ́ tí ọba rí fún èèyàn tó lágbé iṣẹ́ yẹn kéré ni ó tóbi ni níṣẹ́ tí èèyàn fi wojú rere ọlọ́run wàláhì kìí ṣe ní màá ṣe rẹ̀ inú ìfi ẹkí yẹn ju ara rẹ̀ lójú tó wọn bá ti fún ọlọ́kan sí mo dúpẹ́ fọlọ́ tọ́lọ́ pé mo dúpẹ́ ọmọ alhamdulillah dákun gbà alhamdulillah dákun fẹsẹ̀ mi nílẹ̀ jẹ́ tó lè ṣe mí àwọn olùmọ́ ní àpẹẹrẹ gbígbà iṣẹ́ òun ni kéèyàn ṣe ní ìlẹ́yìn rẹ̀ ọ̀kan ní àwọn ọ̀jọ̀gbọ́n ní tẹ́ bá rí àgbàlagbà tó ti ní ewu lórí tó ń tí lọ kírun àsùbá yóò jáde nínú ilé rẹ̀ yóò sọ̀rọ̀ rẹ̀ yóò lọ mọ́sálásí lọ kírun àsùbá lásìkò tí ọ̀dọ́ tí ò lè dìde lọ kírun ó ní ìyẹn ó ọkàn ló wà sí sàárà torí pé àgbàlagbà tó ti rí láwọn òfin à ah, bàbá yìí ẹ̀sìn kúkú kírun lé tẹ́ bá kírun lé ọlọ́run ló bí léèrè tẹ́ bá pàdé ẹlòmíì lọ́nà tí ah, bàbá ẹ̀ bá ti kírun lé ṣùgbọ́n ọkàn rẹ̀ rí gbé mẹ́tàlájí ló fi kírun ọ̀dọ́ òsèlú ọmọtàlájí tàwa ní kánì rẹ̀rẹ̀ tí bá náà rẹ̀ déjì tó ní okun ara tó lágbára tó jù wà lọ́dọ̀ọ́ àbí ẹni tí ogbó ti dé bá tó nígbà míì òbí ó wà lẹ̀kùn àlìjẹ́nà méjì nù tọ́kàn bá lọ lẹ̀kùn àlìjẹ́nà rẹ̀ ó kú kí ni ó pẹ̀ ọ̀kan ọlọ́run ti ṣe léèwọ̀ fún ọmọ láti síbi opportunity yẹn kọ́nà kó mọ́ ṣe léèwọ̀ fún wa wọ́n ni jaza'ul walidayn ẹ̀san àwọn òbí méjèèjì jẹ́sà olùwàlélẹ̀ ǹjẹ́ ìyẹn lè san àwọn òbí méjèèjì ǹjẹ́ ìyẹn lè san wọ́n lẹ́san ǹjẹ́ ìyẹn lè san wọ́n lẹ́san ẹ rí i pé nínú nínú táwọn táwọn èèyàn máa ń wí zulman látàrí àbòfin láti fi láti fi bà àwọn ẹlẹ́sìn ló kọjá wọ́n ní wọ́n ní àwọn kan wípé wọ́n ra wọ́n ra wàrà wọ́n ra mílìkì wọ́n lọ gbé fáwọn òbí wọn wípé ọ̀yàn tí tóun mọ nígbà tóun fún wọn kékeré nù ìbẹnu tí wọ́n máa ń wí láti fi ba àwọn ẹlẹ́sìn jẹ́ bí ó ti jẹ́ dílé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ láti gbọ́ tí wọ́n ti ń wí àti ìrírí ẹnìkan tí wọ́n tọ́ka sí pé ẹni tó dàn ò rí nù kan ní ó kẹjọ́ sẹ́yìn gbígbé àwọn èèyàn lọ sí súnmà gbígbé àwọn èèyàn lọ síbi àgbóyé ẹ̀sìn lórí tírọ̀ ọlọ́run àti súnmà ní báwọn sẹ́lẹ̀ mi bísínẹ́sì àwọn èèyàn kan ni là ń bàjẹ́ rísì ráńdéjì ṣùgbọ́n àwọn ọ̀nà tó kò sí tí ó ṣe wá lẹ́yìn tọ́lọ́run bá délé lẹ́yìn tọ́lọ́run bá kọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tó jẹ́ sí pé gbogbo ọjọ́ ayé wà láàyè tí wọ́n bá ní ààrà tó wọ́n lè fi wá dá ni wọ́n bá ti fi wá dá sí tán torí pé bísínẹ́sì wọn là ń bàjẹ́ torí pé ẹ̀sìn oníyé nìkan ó tó lọ máa pè ìjẹ́mí ìṣẹ́ yàtọ̀ sọ́lọ̀ ẹ̀sìn oníyé ọ kó máa sáré lọ bí ẹnìkan kó lọ máa owó tí ò tí tó ọ tí ò tí tó ọ àdìyálì rẹ tí ò tí tó ọ náà ó tó lọ máa kó fún ẹnìkan tí ò lẹ́ẹ̀kan tí ò ní kòrọ lápá kòrọ lẹ́jẹ̀ kò fọ́ lójú tábà ní ìrànlọ́wọ́ ní wá jazaa ìlú àwọn òbí méjèèjì ta lè san wọ́n lẹ́san ta lè san àwọn òbí méjèèjì lẹ́san wọ́n ní lábẹ́ báàbù yìí أم حديث وحدثنا قبيصة قال حدثنا سفيان عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه النبي صلى الله عليه وسلم قال لا تدع أبو هريرة رضي الله عنه لا تدع بسلم محمد صلى الله عليه وسلم يقول في الله وراك ويكي لا يجزي أو يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه olóòjì ọlọ́run bá ní ọmọ kan kò lè san òbí rẹ̀ lẹ́sàn lájé dáàbìkì àmì èdè kò sí orí kò sí dáadáa kan tó ṣe tó wà ṣe dógóngó ó ṣe déédéé nígbà àgbà ah, ibi tó ṣe dé yìí àwọn òbí rẹ̀ o ti san wọ́n lẹ́sàn-án orí tí wọ́n ṣe ọ́ àyàfi àyàjídàhù mamlúkẹ́n fàyàṣẹ̀ríyàhù fàyọ̀ àkẹ́fàá àyàfi kéèyàn bá òbí yẹn lẹ́ni tó wà nípò ẹrú Eru ní Mẹdínà wá dàgbà èyàn ní dúkìá lowo, lówó èyàn wá ra ẹrú náà tó bí fún yàn èyàn wá gbẹ́gbẹ́ ni èyàn wá bọ́ okùn ẹrú lọ́rùn rẹ̀ òun nìkan ilẹ̀ yẹn lè ṣe láàzọ pé ó ṣe ó sàn òbí قال حدثنا شعبة قال حدثنا سعيد بن أبي بردة قال سمعت أبي يحدث أنه شهد عمر شهد ابن عمر ورجل يماني يطوف بالبيت حمل أمه وراء ظهره يقول wọ́n سعيد بن أبي بردة olóhùn gbọ́ كما bàbá òun عبد الله Abdullahi عمر رضي الله تعالى عنه وارضاه ó rí arákùnrin kan yamani jùn ara yaman ó rí ní káàbà yatufu bil bayt arákùnrin ara yaman ní ó ṣe tawaf ní káàbà hamila ummahu wara'a zahrihi yaqul lásìkò tó ṣe tawaf yìí ó kún ìyá tó bí ìyá tó bí sẹ́yìn ó wà ń sọ wípé inni inni laha ba'iruha al-mudallal ibi dájúdájú èmi ni ràkúnmí rẹ̀ al-mudallal onítẹ̀ríba oníyẹ̀pẹ̀rẹ̀ tó jẹ́sí gbogbo ibi tí olówó rẹ̀ bá darí rẹ̀ sí ní ṣe gíní iní lọ ó ń fira rẹ̀ wé ràkúnmí ó mo gbé yìí èmi ràkúnmí lè ní jẹ́ ìròyìn ẹgbẹ́ máa ń gọ́ra kómi bẹ́ẹ̀ ni arábìnrin yìí wà lẹ́yìn rẹ̀ wọ́n ni in azairat rikabuha lam azari wọ́n ni ṣùgbọ́n yàtọ̀ tí gẹ́lá rìn àti àkómi látàrí ìrìn rẹ̀ ó lè dẹ́rù rẹ̀ tó wà lórí rẹ̀ ń gbà mí tíra kú ni ó bá dẹ́rù ba arábìnrin yìí tí mo gbé yìí nígbà tó bá gun ràkúmí kí èsè mi ó ní ìrìn tí ní gbé rìn ìrìn tí ò lè mú kí èèyàn bẹ̀rù fún makala lẹ́yìn náà wá ní yabna umar ó ní ilẹ̀ abdullahi wa ma'umar atarani jazaituha atarani jazaituha ìyá mi tí mo pọ̀ tí mo fi ṣé òun wò pé mo ti sàn ìyá yìí lẹ́sàn pé mo gbé wá lé ọ náà lẹ́yìn mi mo kùn án lẹ́yìn mo gbé wá mo fi gbé ilé e hajj sóhun wò pé mo ti sàn lẹ́sàn pẹ̀lú èyí tí mo ṣe yìí pàálẹ̀lá abdullahi ọmọ ọba rẹ̀ ó ní òsán lẹ́sàn ò ó ní wọlá bí zafratin wàhídà wọlá bí zafratin wàhídà ó ní kódà òòtí ìsan lẹ́sàn tó tó òdi wọn wọ́n ní zẹ́fúrọ̀ yẹn òun ní òun ní mímí sáyé la wà ní àbá bọ́ sọ́run táwọn òbí máa ń mí nígbà tí wọ́n bá fẹ́ bímọ. òun ni tẹ̀rẹ́ dúdú nábà òun ni zẹ́fúrọ̀ èyí gbogbo píríọ̀dù tí tí ò fi manú òṣèlú tó wà yẹn nítorí pé wọ́n fẹ́ wáyé gbogbo àsìkò tí ìyá tó bí ọ tí ò fi manú òṣèlú tó wà nítorí ìlera Umar Abdullahi ọmọ Umar ní níní ẹyọ kan nínú àwọn gbígbí tó ń gbìn yẹn tí ò manú òṣèlú tó wà ó ní kódà ò tí ìsanlẹ̀sìn ẹyọ kan nínú ẹ̀ ẹ̀ إياه النبي موسى مريم عليه الصلاة والسلام وانا wá fún أمير fun فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا yóò wà tó máa Mariam ní ah ó sì jẹ́ sí pé òun ti kú kí nǹkan yìí tó ṣẹlẹ̀ sọ ọkùntùn náà sí ọmọ àti ìyá bíi pé kì í ṣe kóhun ṣẹ̀ṣẹ̀ kú gan kóhun ti kú kíkú òun kó ti pẹ́ káwọn tí wọ́n ti gbàgbé kóhun délé ayé rí gan ìbẹ́nu àwọn olùmọ̀ tí wọ́n ní wọ́n ní ìrora bí a fẹ́ bímọ ìlòkùn rẹ̀ àwọn apákan nínú wọn ní ìbẹ̀rù ijó jẹ̀yìn pé ó ma kò lọ́kọ wáyé ìlú mú wílẹ̀ ẹrùbìnrin mi tó bá fẹ́ bímọ obìnrin mi tó bá fẹ́ pé wọ́n bá tan èrìkọ́dà fún ni lásìkò tó fẹ́ bímọ tó bá bímọ tán kó pín gbogbo tó wí fún nígbà tí tó ń rọbí lọ́wọ́ yẹn yóò ní kí èso òun lòún wílẹ̀ yóò nìke fún ẹ omi yóò ṣe pé fọkọ yóò ṣe pé fún gbogbo tó bá ń bẹ láyé ká rẹ yóò wí ikú wí kò sí kí òní wí. ẹ̀gbọ́n ẹni tí wọ́n sọ fún tí wọ́n sọ fún pé kó máa pe Jesus ní ní mùsùlùmí tí wọ́n sọ fún pé kó máa pe Jesus lásìkò tó fẹ́ bímọ. pé kò ní option kò ìṣẹ́jú tó wà yẹn kì í ṣe ìṣe sí ẹni tó ní ìjọba ń pè ní ìṣíà ẹni tó ẹni tí tó lè fa ẹ̀ka yà ẹmu ìkànnì ìjọba pé Jésù sẹ́ni jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ìṣẹ́jú tí ò ti ní ẹ̀ka ni kò sí kò ní kapásítì àti fa ẹ̀ka láàrin ìwòrò dá ìwòrò yòdá gbogbo ń tẹ́ bá fi lé lẹ́nu náà ni ó máa wí. Abdullahi ọmọ ọmọ ọ̀rọ̀ ni wàhálà ni tí ó tí wọ́n ṣe kí wọ́n tó bí ọyẹn ẹyọ kan nínú ẹ̀gbọ́n ò tí kan ثم توفى ابن عمر فأتى المقام فصلى ركعتين لين بناء عبد الله وما عمر أتيت وازن وطواف له لين ولواسي مقام إبراهيم وأتشم ركع نجي ثم قال هو صويبي يا ابن أبي موسى وني ìrì ọmọ Abu Musa inna kulla rak'atayni tukaffirani ma amamahuma inna kulla rak'atayni tukaffirani ma amamahuma ìpè dájúdájú gbogbo rákà méjì tí èèyàn bá kí wọ́n a máa pa àwọn ẹ̀ṣẹ̀ tí ó síwájú wọn rẹ́ gbogbo rákà méjì tí èèyàn bá kí wọ́n máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá síwájú wọn rẹ́ àwọn ẹ̀bà ọ̀rọ̀ kan pé tí èèyàn bá ṣe ìdá aznaba al-abdu zamban tí ẹrú kan tó bá dẹ́ ẹ̀ṣẹ̀ kan tí ó bá lọ sí àlùwàlá tó yẹn náà fi làárá ká méjì tó tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba òṣèjì ni ọlọ́run ọba yóò ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ náà fún ìjàfẹ́ ló bíbà ní wípé èèyàn ò lè san àwọn òbí rẹ̀ ní kíni lẹ́sàn mo kọ́lé fún wọn mo ra mọ́tò fún wọn mo san owó wọn kò sí tí wọ́n béèrè sí ń fún wọn ìwọ ni wàhálà wọn fẹ́ pọ̀ sí tí o sì fẹ́ o fẹ́ parí dáadáa báyìí. gbogbo àwọn òfin tọ́lọ̀ fi de àwọn ọ̀nà tá a fi ṣe mọ̀ámálà pẹ̀lú àwọn òbí tí ẹ bá wò dáadáa ẹ mọ̀ pé ṣẹ̀ríà ò fi ọwọ́ ẹ̀ kò fi mú wa. ولحدثنا عبد الله بن صالح قال حدثنا الليث قال حدثني خالد بن يزيد عن سعيد بن أبي هلال عن أبي حازم عن أبي هريرة عن أبي مرة مولى عقيل أن أبا هريرة رضي الله عنه كان يستخلفه مروان وني أبو حازم أبا على أبو مرة في أجر مولى مولى لمدي الأرواح وما له ẹrú tí a bọ́ okùn ní ọlọ́rùn rẹ̀ àbí ẹni tí ó bọ́kùn lọ́rùn ẹrú wípé dájúdájú Abu Hurairah kana yastaklifuhu Marwan lásìkò ìjọba Marwan a máa fi Abu Hurairah a máa fi rólé a máa fi sọ́lé nígbàtí wọn bá sí nílé wa kana yakunu bi Dhul Hulayfa wọ́n ni Abu Hurairah a máa wà ó ní Abu Hurairah màmá rẹ̀ màmá rẹ̀ wà nílé kan òun wà nílé mi qala fa idha arada an yakhruj waqafa ala babiha tí ó bá wá fẹ́ jáde ó ní wà dú ní ẹnu ọ̀nà ìyá rẹ̀ فقال يا رجل السلام عليك يا أمتاء بألاتي أراهما بير ممامي ورحمة الله وبركاته àti ìkẹ́ rẹ̀ àti àlùbáríkà rẹ̀ fatakul wọ́n ní màmá rẹ̀ wà á dáhùn pé wà alayka ya yabni wa rahmatulahi wa barakatu pé aláàfíà ọlọ́run àti kẹrẹ̀ àti àlùbáríkà rẹ̀ kó máa báyìí rẹ̀ ọmọ mi ìwọ náà fayakulu rahimakallahu kama rabbaytini saghiran pé ìrẹ́ ìyá mi kọ́ lọ́wọ́ ọba ọba mi kí ọ bí o ṣe bí o ṣe ṣàmójútó mi nígbà tí mo wà ní kékeré ẹ wo ẹ dídú ká ká ìmájìn bóòlà àbárí tó bá jẹ́ sí pé àwọn òbí wo mójú tó wá ń gbàtàwà kékeré ni bóòlà àbárí kájíjú kákẹ̀yẹ̀ máa jìn pé ààrẹ òbí mójú tó wá pé àmọ́jẹ̀yìn ẹgbà lọ́wọ́ rẹ̀ ẹ kó jẹ́ pé bí ẹranko tí bá ti bí ẹranko lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n fi wálẹ̀ yìí má jẹ́ ìgbò làbárí. àbá wọ́ọ̀sì gan-an kò gan-an. ìpè ìrẹ̀ yẹ́ àti gẹ́gẹ́ bó ṣe sàmójú kúrò mílíkà kékeré kọ́rọ̀ kó bá lè tẹ́ wọn náà bẹ́ẹ̀. fatakulu rahimakallahu kama barartani kabira ìyá rẹ̀ sàdúrà fún pé kọ́rọ̀ wọn bá lè tẹ́ wọn náà gẹ́gẹ́ bí òṣèṣe dáadáa sí mi nígbà tí mo dàgbà thumma idha arada an yadkhula sana'a mithlahu lẹ́yìn ìgbà náà tí ó bá fẹ́ wọlé tí bá ń jáde lọ bẹ́ẹ̀ ni ó ṣe tó bá dé bẹ́ẹ̀ ni ó kí ìyá rẹ̀ tí ó sì sàdúrà fún kí ìyá rẹ̀ náà sì dáhùn tí ó sì sàdúrà fún padà níbí báyìí a rí pé wọ́n ni wa kana yakunu bil Hulayfa fa kanat ummuhu fi baytin wa huwa fi baitin wa huwa fi akhar màmá rẹ̀ wà nílé kan lásìkò tó ń ṣe kí ni tó ń wà nílé ni. ní àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ bíbá ìwọ náà ni fífún àwọn òbí yẹn ní ní kì í ṣe pé jíjì rẹ̀ sí wọn kì í ṣe nítorí ìgbẹ̀kan nítorí tiwa. pàápàá jùlọ àwa tòní nítorí àwọn aya wa àwọn ìyàwó wa àdínú àwọn olùmọ̀ lásìkò wa tòní ìgbà tó jẹ́ pé wọ́n pọ̀ wọn ò fẹ́yàwó nítorí kíni nítorí pé ìyàwó ò tí kú láyé nígbà tí wọn ò ti fi ṣèyàwó ìyàwó ò tí ì ṣe ìyàwó sì ń bẹ láyé ìbẹ̀rù kíni ìbẹ̀rù káwọn má tàkàrà ìyàwó àwọn kọlu dání kọlu ìyá àwọn mélòó mélòó ọmọ ló ti ló ti pàdánù látàrí ìyàwó ẹ̀ arákùnrin kan ni wọ́n fún mi níròyìn rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ọlọ́run ṣàánú rẹ̀ ìgbà tí ìgbà tó fẹ́ kú lóṣìṣẹ́ tó lọ tó lọ bẹ ìyá rẹ̀ tọrọ àforíjì tí aná lóhun ti dáríjì kò lò tó sùn mẹ́fà láyé tó fi kú lẹ́yìn ìgbà yẹn látàrí ìyàwó ìyá tó bí ọ máa pè ọ ó lè pè ọ fún ibi ọdún kan tó ní èdè tó ọ̀nà kọ bẹ̀rẹ̀ bí mo pe ìkéjì wà ló ń pè ọ òun ní ń pè ọ ò sì ní dá lóhùn nítorí ẹ̀ pé èèyàn lè ẹlòmíì ẹlòmíì jahannama rẹ̀ ara ìyàwó rẹ̀ lọ́wà obìnrin míì ni ó sọ òkùnfà kẹlòmíì wọ jahannama obìnrin tó fẹ́ níyàwó inú oṣù kọ̀ọ̀kan kó wọjá àná kọ́nà kó sọ wa. ṣé wàá tó yẹ kí pé nínú nǹkan tó yẹ kí ọkọ àti aya fún ọmọ ara wọn lọ́wọ́ lórí ẹ̀ tó bá jẹ́ kí wọ́n bá ó bá jọ gbé wọn pé ilé ayé yìí tẹ́ḿpárárì ni bó tilẹ̀ òkú tí dúkìá yín kó pọ̀ tó bó tilẹ̀ òkú tí ẹ̀mí kó máa dámọ́ra tó tí ọba ti mà pé ilé ayé yìí tẹ́ḿpárárì ni ìṣẹ̀mí gangan ìṣẹ̀mí ìṣẹ̀mí òdodo òun lè dá lọ ṣe lẹ́yìn ìgbà tá a bá kú tá a wọ sàárè bí ayé jókòó tọ́lọ̀ ń lu àdìgbé tó tó fi wá sáré jẹ́ náà ó gẹ́gẹ́ nìṣẹ̀mí. lẹ́yìn wàhálà mi làwọn kí ni kí ni nǹkan tẹ̀yàn fi ń gbádùn ń dé ayé yìí tí ò ní sáré jọ sí díẹ̀ kí ni kan tí ẹ̀ lè dárúkọ nǹkan ọ̀kan kò sí nǹkan náà. náà ni ìgbádùn àlìjẹ́nà nìkan ni òní tí wọ́n ń pè ní àlìkẹ́dẹ̀ in tó lè bàjẹ́ òun ni òmí nínú tó tó bá tí wá àtiwà àtìyàwó rẹ̀ ó pé jókòó hmm, pé ìyá tèmi ní àlìjẹ́nà ni bàbá tèmi ní àlìjẹ́nà ni dákùn mọ́ kò bá ní dákùn ṣàánú ni sunkún sí lọ́rùn bẹ́ẹ̀ ti mọ́ bí àwọn ọmọ kíkì tí bí wọ́n ṣe máa ń yúnra ẹmọ̀ gbọ́ kí wọ́n mọ̀ sọ pé ah, ilé ilé tí wọ́n lóúnjẹ mímọ́ o nígbà tí mo sí wọ́n lóúnjẹ látàárọ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n lówó jẹ ọmọ àtidánù iye àtidánù àtọmọ kékeré táìmù kan ń bọ̀ àti ó padà máa ṣẹlẹ̀ láàrin ọmọ àtidánù àtìyá ṣùgbọ́n gbólóhùn pé ilé dáná oúnjẹ ẹbí mẹ́rin tó jẹun lẹ́nu ó ẹnu ìyá àgbà tí ọmọ kékeré tó ti ìgbà ọ̀tọ̀ ọmọ ìyàtọ̀ síbi ni yàtọ̀ sósì ṣùgbọ́n ọlọ́run ṣe léwọ̀ fún wọn nígbà tó dàgbà tán tí ìyá rẹ̀ dérú ipò yìí kò wí bẹ́ẹ̀ ọmọ tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa ò ní wí bẹ́ẹ̀ yóò máa bẹ̀ wọ́n náà ni yóò máa tẹ̀lé wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni pé alájà ẹ má bínú màmá ìwá ni kí wọ́n bá yín ṣètò àmọ̀ pé ẹ̀yí lè jẹ léyìn ni ẹ̀mọ́ tí wọ́n yára gbé jẹ ipò èwo ni kí wọ́n mú wá ìṣẹ́ tí jẹ gẹ́gẹ́ ní ìṣẹ́ pẹ̀lá ní ọ̀rá yẹ̀ wàhálà àfáfẹ́ bá jẹ ẹ̀jẹ̀ náà rẹ̀ nílọ ní fẹ́ à ibi iṣẹ́ ah, ẹbú mú ló fẹ́ ṣe sẹ́nà sí ó máa tẹ̀lé wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ̀ pé bọ́lọ̀ kó jẹ́ kí o ṣe kí ni bọ́lọ̀ kó ti wo páàkì ìdánwò tẹ̀bá wa ń gbé pẹ̀lú ìyá àbí pẹ̀lú bàbá àbí pẹ̀lú ìyá àti bàbá àti ìyàwó rẹ̀ iṣẹ́ ń bẹ níwájú rẹ̀ o torí pé ìyàwó yìí náà wọ́n ò jábọ́ láti sáwọn èèyàn ló bí òun náà àránù ìràbò tí ìyàwó bá jáde kí adóbi ọjọ́ ẹ̀bí tẹ́nu rẹ̀ gbà. pé màmá lóòótọ́ ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà ti wí báyìí. Eh? ìyàwó rẹ̀ ló fà ti kọ̀rọ̀ wàá bẹ̀. ó tún bá orí ìṣèjú wọn gan pàápàá kí inú kọ́kàn wọn lè ṣe kí ni kọ́kàn wọn lè rọ̀. bó ṣe gbà náà. tí ọgbọ́n bá wà tí ẹ lè ta tí torí pé owó tó máa wà yàtọ̀ sí pé ogbó owó máa wà láàrin ìyá tó ìyẹ́ èèyàn àti tani àti ìyàwó mo bímọ mo ṣe wàhálà lórí rẹ̀ mo tọ́ owó àti epo àtàrú àtayọ̀ àgbàjọ láti ràn lọ léèwé àwọn ọmọbìnrin kan tó jẹ́ pé ẹ̀gbẹ́ ní wò ó ní tẹ́lẹ̀ tọ́mọ tèmi wá ní kó mọ́ wó ẹ̀gbẹ́ mọ́ kó wá máa wo wájú kó wá dojú kẹ̀yàn kan ìyá àwọn ọ̀pẹ ẹ̀rí tẹ́ bá ń gbé pẹ̀lú ìyá tẹ̀bá ti ṣẹ̀ṣẹ̀ ìyàwó sáwàlékùn ẹgbóòní tó ti jẹun ní tẹ̀bá ti ṣẹ̀ṣẹ̀ ìyàwó nù ọ̀sẹ̀ àkọ́kọ́ nù wọ́n ń pín alé nù pé ó ń gbé ègbé ti jọ ń fọgbọ́n sọ fún pé mọ́ fèrè pọ́n àmì ò ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta wọn ní rẹ̀ béèrè má wọ́n mọ̀ gbé oúnjẹ wá fún ìyàwó máa máa wú bí a máa wú ìgbé wọn ṣe mọ̀ gbóúnjẹ wa wọn ṣe mọ̀ gbóúnjẹ wa ìyá tó bímọ òfẹ́ tí bí ṣe kéde òfẹ́ tí bí kéde pọ̀ mọ́ kùdẹ̀ tó fẹ́ kí wọ́n máa kí wọ́n ní kó o máa exercise monopoly lórí ẹ̀ ìyá ìwọ̀n fẹ́ sọ ẹ́ndà ọmọ yóò fún ọ ní kí é ṣe ẹ̀ka ní kó rọrùn náà kátó wá pé tábà fi yun èyí kọ́kọ́ wà mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ náà tábà fi pé ìyá ti tàtà sí tàbí pọ̀ sẹ́yìn pé èyẹ ní ìdí sùúrù dọ́bù nù sùúrù dọ́bù ó wà sọ́ra fún ìwà ọ̀rọ̀ tó sọ àbíwà tó pé ah ó ti gbà bá ọ wọ́dà ó mi ó mi ó mi ah kì í bọ̀ ọ́ <laughs> lọ́rọ̀ tó ọgbọ́n àtòye àti dúkìá táàfi bá wọn gbé ìgbé àlàáfíà tí a fi yà pẹ̀lú wọn nínú àlàáfíà kí ọlọ́ọ̀bá kí wọ́n ṣàìjókòó rẹ̀ fún wa. قال وحدثنا أبو نعيم قال حدثنا سفيان عن عطاء عن السائب عن أبيه عن عبد الله بن عمرو قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يبايعه على الهجرة وترك أبويه يبكيان فقال ارجع إليهما وأضحكهما كما أبكيتهما يعني عبد الله بن عمرو قال خصوصي أراكني كما أسره محمد صلى الله عليه وسلم يبايعه على الهجرة واسي مبايعه ẹ̀pẹ́ ó ṣe tán láti wá ju kájú rẹ̀ sílẹ̀ láti tẹ̀lé òjíṣẹ́ lá Muhammad sọ́lá láti jáde lọ pẹ̀lú rẹ̀ wọ̀tẹ́rọ̀ ká àbàwọ́ ìlú àbíkíyà ṣùgbọ́n fún àwọn òbí rẹ̀ méjèèjì rẹ̀ wọ́n ń sọ fún pé ilé ọmọ yìí má fi wá lẹ̀ ibi irú ìlú afẹ́ dánwò yìí ló ń lọ lóun tẹ̀lé adé Muhammad sọ́lá lọ. ṣùgbọ́n àwọn méjèèjì ń sunkún ó fi wọ́n lẹ̀ ní ìṣesí pé wọ́n ń sunkún òun fẹ́ kó fà wọ́n lẹ̀. فقال ارجع إليهما وأضحكهما كما أضحكتهما òdìsí ọlọ́wọ́ bá pa aláṣẹ yìí pé padà padà lọ sọ́dọ̀ wọn kó lọ pa wọn lẹ́rìn gẹ́gẹ́ bó o ṣe ṣe kíni gẹ́gẹ́ bó o ṣe pa wọn lẹ́kún. wọ́n ní lábẹ́ ilé tí jihad tó bá jẹ́ jihadu tatawọ̀ jihadu tí kìí ṣe tọ́ra yẹn jẹ́gbẹ́ tatawọ̀ ni pé àfẹ́ gbé àwọn èèyàn kan dìde nínú orúfẹ́ sí yàn ó ní bùkátà sí ìyọ̀ǹda àwọn òbí méjèèjì ṣùgbọ́n tí jihadi bá jẹ́ ti ọ̀ràn àyàn kò ní sí àǹfààní fún àwọn òbí méjèèjì láti sọ pé àwọn yọ̀ǹda tàbí àwọn òṣèké ni tàbí àwọn yọ̀ǹda. bákan náà táwọn òbí méjèèjì bá jẹ́ àwọn òbí tí wọ́n ṣe mùsùlùmí tọrọ bá kan jihad kò bá jẹ́ pé jihad ìsàpá wọ̀ ìyẹn pé jihad fi kìí ṣe tọ̀rọ̀ yẹn àwọn òbí tí wọ́n ti ṣe mùsùlùmí wọn lẹ́tọ̀ọ́ kéèyàn wá ìyọ̀ǹda wọn torí pé tẹ́lẹ̀ náà àwọn òfẹ́ sí islam ọ̀ṣẹ́jẹ́ ni islam ga torí báwọn yẹn ṣe mùsùlùmí tọrọ bá kan jihad wọn lẹ́tọ̀ọ́ ká wá yọ̀ǹda wọn torí pé wọn ṣe mùsùlùmí. ṣùgbọ́n tí jihad bá jọ ọ̀ràn yẹn tí wọ́n pé ní fèsì bí ìlú àwọn mùsùlùmí ṣe wà ààrẹ nìkan kan yọ ọ́ lẹ̀ àbí àwọn mùsùlùmí wà nílùú àwọn ọ̀tá láì láì mà láì múra sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n kẹ̀rí báwọn ọ̀tá wọlé tó àwọn ẹnìkọ́ nítorí tí ìjẹ́kárò wò ni pé òun fẹ́ lọ gbàyọ̀ǹda ọ̀lẹ́ ní ọ̀hún sá lọ lẹ́yìn nínú irú ìṣesí kò sí ọ̀nà kẹ̀kẹ́ nìkan kó lọ gbà níbo lórí ẹni pẹ̀sẹ̀ pé tábà ní kó kálukú lọ kí ni ó tẹ̀lẹ̀ ìyẹn ni pé a ní ẹ̀ǹgéèjì àwọn ọ̀tá tí wọ́n wọlé wá bá wa ní kátó là gbàyọ̀ǹda àtàwọn àtàwọn tá à ń gbàyọ̀ǹda láwọn ọdún ní ìṣẹ̀lẹ̀ sí wa gbogbo àhàrà ìparun ní ìṣẹ̀lẹ̀ sí wa so hikima ti ń bẹ́ẹ̀ ní pé tí ìjìyà bá jẹ́ àti ìṣẹ́kẹ́ni àti gba ìyọ̀ǹda لو حكا يعني قال وحدثنا عبد الرحمن بن شيبة قال أخبرني قال أخبرني ابن أبي الفريش قال حدثني موسى عن أبي حازم أن أبا مر مولى أم هاني بنت أبي طالب أخبره أنه ركب مع أبي هريرة إلى أرضه بالعقيق فإذا دخل أرضه صاه بأعلى صوته هذا ẹni tí Ummu Hani bint Abi Talib tó bọ́ okùn ẹrú lọ́rùn rẹ̀ akhbarahu annahu rakiba ma'a Abi Hurayrah ó fún ní rò wípé òun gun nǹkan àbò pẹ̀lú Abu Hurayrah lọ sí ilẹ̀ rẹ̀ kan tí ń bẹ ní àyè ń tẹ̀lé àlàfẹ́ àti ìkẹ́ ati albarka rẹ̀ kó ma bá ìrẹ̀ ìyá rẹ̀ wọ́n ni ìyá rẹ̀ taqul ìyá rẹ̀ wà dá lọ́wọ́ pé wa alayka salam wa rahmatullahi wa barakatuh iki kí wa lahu àti kere ati albarka rẹ̀ kó ma bá ìrẹ̀ náà ìrẹ̀ ọmọ mi rahimakallahu kama rabbaytini saghira kí ọlọ́run ọba tí ó bá mi kẹ́ ìrẹ̀ ni mi gẹ́gẹ́ bí ó ṣe ṣe àmójútó mi bó ṣe ṣe tarbiyya mi nígbà tí mo wà ní kékeré fataqulu yabni وأنت فجزاك الله خيراً ورضي عنك كما بررتني كبيرا كير يومامي ìwọ́nà tí ọlọ́wọ̀ bá tí ó bá mi sán ní ẹ̀sàn orí tí ọlọ́wọ̀ bá tí ó sì bá mi yọ́nú sí ọ gẹ́gẹ́ bí ó ṣe ṣe dáadáa sí mi nígbà tí àgbàgbé bá mi bada Musa Musa sọ wípé káàdà tó máa bí Hurayra Abdullahi ibn Amru wọ́n ní orúkọ Abu Hurayra náà ni Abdullahi ọmọ Amru babun uququl walidayn babu wájú ọ̀nà ni báàbù èyí tí wọ́n tẹ̀lé òkúkòlù àlejò ọ̀nà ni títa àwọn òbí lẹ́nu òkúkòlù àlejò ọ̀kan nínú àwọn kàbáyé tí a kà ní ọ̀sẹ̀ tí ó lọ títa wọn lẹ́nu àìgbọ́rọ̀ sí wọn lẹ́nu àìṣe dáadáa sí wọn àìṣe tó ti ń jẹ́ ìfẹ́ inú àwọn òbí náà wọ́n ni haddatana musaddad قال حدثنا بشر بن الفضل قال حدثنا الجرير عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه لاتضى عبد الرحمن تي أنجي ومفو أبو بكرة لاتضى بباري قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر olùsí ọ̀nà ọ̀la sọ pé ǹjẹ́ omi ò ní fún yín lérò nípa èyí tí ó fi tóbi jù lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó wọ́n ní kàbáyìí kàbáyìí lásán ó ti tó kẹ́rù báyìí ṣùgbọ́n ṣe lọ ní akṣùbàrú kàbáyìí èyí tó tóbi jù lọ nínú àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ ìdí mi ò ní fún yín ní ìròyìn parẹ́ sọláàtàn lẹ́ẹ̀mẹ́ta òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ń wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́nu àwọn àṣàrí tó ṣiṣẹ́ ọlọ́wọ́ bá máa ń lò láti fi láti fi draw attention àwọn tí à ń bá sọ̀rọ̀ nítorí ìdáfẹ́ sọ fún wọn in tó ṣe pàtàkì gidi gani onílẹ̀ mẹ́ta òtí aláòkúgbérùkùn wọn bí òkùn bí akíbẹ̀rẹ̀ bí kẹbẹ̀rẹ̀ qalu bala ya rasulallah wọ́n ní bẹ́ẹ̀ ní èrè òṣìṣẹ́ ọ̀rọ̀ bá fún wa ní ìròyìn bá wọn qala al-ishraku billah al-ishraku billah wọn náà ni wíwá orogún pọ̀mọ́ ọlọ́wọ́ bá ní ilẹ̀ṣẹ̀ tí ó fi tóbi jùlọ al-itlaq gbogbo ẹ̀ṣẹ̀ yóò wù kí ẹ lè dá láyé àbúrò ṣírkù yìí ṣírkù yìí bí ojú àwọn èèyàn ṣe ń là sí ẹ̀rí pé tábà wú àyíká ẹ̀rí pé ojú àwọn èèyàn là sẹ́sìn bójú àwọn èèyàn ṣe là sẹ́sìn sí bẹ́ẹ̀ náà ni ṣírkù náà tún wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ti simplify ṣírkù náà tún. eléyìí ló ma tó yẹ kí a sọ̀ra fún tí a pè ní ẹbọ nísìnyí ẹ wo ẹ wo Facebook ẹ rí Facebook ẹ rí ẹ rí babaláwo tóun náà sí Facebook page account lótú wa sẹ́ndì lótú wa máa sẹ́ndì request fún yín kẹ́ àdìọ́. àwọn babaláwo tí wọ́n ti sẹ́ndì friend request sí mi wọ́n ti tó bí èèyàn márùn tọ́ọ̀fẹ́ ah, àbílẹ̀ ìsì náà ni ṣẹ̀rọ ẹlòmí kí tí pé gbogbo tó bá ti rí request ó náà fẹ́ confirm ní ah, ó kọ̀kọ́ ó kọ́ ọ̀bùdáwù ta ló fẹ́ àbí torí pé yóò tàjì tẹ wo profile ẹ̀rọ àrí tó dé gbogbo ẹ̀rọ ara tí ẹ̀jẹ̀ ilé tí wọ́n fẹ̀jẹ̀ kàn tí wọ́n owó nínú okòkò gbogbo tẹ wá wo ẹ̀wà rí àwọn nǹkan tó post àtàwọn èèyàn ẹ̀wà wo àwọn èèyàn tí wọ́n make comment ẹ̀wà rí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kẹlẹ́mọ̀ pé wàhálà sì tó ń bẹ̀ ọ́ níbi tí ojú àwọn èèyàn làdé nípa ẹ̀sìn àwọn tí ẹbọ òye wọn wọ́n sì pọ̀ jù fún nígbà mi yóò fi fídíò sí tí ó máa tí o máa da owó báyìí tí ẹnjẹ máa ń fi owó kó wá bò wọn. ẹ màrà àwọn ìṣọ́n méjì kọ́mẹ́ǹtì pé kó kọ́ńtàkì ẹ pé àwọn àwọn ní interest yóò ní kó check in box rẹ̀. mùsùlùmí kọ́nà kò sọ̀rọ̀ èyí ni tó fi tóbi jù kò sí ẹ̀sẹ̀ kan tọ́lọ́ síngù rẹ̀ àwòṣe tọ́lọ́ ní tó bá dẹ́ṣẹ̀ yẹn wọ́n ní dárí yàn ṣírkù lè kan ọlọ́run sàdá yẹn rẹ̀ bí kí yẹn bá ṣe pàdé ọlọ́run ọlọ́run ní dárí yàn al-ishraku billah wa uququl walidayn àti àìmọ́ máa ṣe dáadáa táwọn òbí ní máa ta wọn lẹ́nu opposite birrul walidayn ṣẹ̀rí pé díẹ̀ bó ṣe wọ́n wá nínú àwọn àyà Kùránì وقضى ربك ألا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا tọ́rọ máa ti sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́wọ́ máa ń pè lẹ́yìn ẹ̀tọ́ tọ́lọ́wọ́ náà lẹ́tọ́ àwọn tani àwọn olùmọ́ ní nítorí kẹ́ lè máa bó ṣe tóbi tó bẹ́ẹ̀rẹ̀ làmẹ́bí وجلس وكان متكئا olùsí ọlọ́run ọba sallallahu alaihi wa sallam ó ń sọ ọ̀rọ̀ yẹn lẹ́ni tí ó fi ìhà tì ní lẹ́yìn ìgbà tó dá ọkọ méjèèjì yìí tán ó wá jókòó dáadáa ó wá sọ wípé ala wọ́n ti tẹ̀ kọlù attention pé ẹjẹ́ ti gbọ́ o wọ́n káwó lè zòòrò nínú àwọn tó fi tóbi jùlọ nínú àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ nínú àwọn tó fi tóbi jùlọ. òun náà ni ọ̀rọ̀ rọ́ ọ̀rọ̀ irọ́ ẹ̀rìgbè rọ́wí hadith yẹn ó ọ̀bùzáàbù bó ti ti ọ̀rọ̀ ọ̀rọ̀ sallallahu alaihi wasallam bó ti change position kó tó wí ọ̀rọ̀ rọ́ ألا وقول الزور ما زال يكررها حتى قلت ليته سكت فهذه ني وجيش يرون أبو يي كوي طارار كوري كوي وي لا توي débi pé òun sọ wípé ah òjíṣẹ́ ọlọ́run bá ó ti wí kí ní ìyí tó báyìí kó sì dákẹ́ kò bá sì dákẹ́ ibi tó pààrà rẹ̀ nítorí pé irọ́ tẹ́ rí yìí ó burú ó burú kò sí tí ò lè bàjẹ́. ní ọ̀kan nínú àwọn àfà Professor Mansour Sokoto ni mò ń gbọ́ ní inú interview kan tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ níjó ni tó ní wọ́n ní ìbéèrè wo ni wọ́n ti ṣe fún tó fún ní tó fún ní wàhálà jù ó ní òun náà tí ìbéèrè bá ju agbára òun lọ wọ́n máa ń tì àwọn èèyàn lọ sọ́dọ̀ àwọn tó ń ó lè kàn pé wọ́n rí ìdáhùn lọ́dọ̀ wọn ló ṣe kó rí nù torí pé ẹ̀sìn gbèsè dandan kéèyàn mọ gbogbo ìdáhùn láyé kì nǹkan tìjú ni kéèyàn rí ìwọ̀n ma kì nǹkan tìjú ni kéèyàn ní ẹjẹ́ ká fi ilé ilẹ̀ ìgbà míì a lọ ṣèwádìí ń pa rẹ̀ torí jẹ́ sìn ni wọ́n ní ìbéèrè tí tóun máa rántí tó dẹ́rùbà òun jù òun náà ni lásìkò tí o ti sí fóònù arákùnrin kan níyàwó méjì ní Sókótó ó máa ń lọ sí ṣé ìlú wo ló máa ń ti lọ ṣe òwò rẹ̀ ó máa ń pẹ́ kó tó dé lẹ́tà ni máa ń kọ yóò kọ lẹ́tà ìyàwó kan òun lè kàwé ìyàwó kejì òun ò lè kàwé so ìyàwó ìyàwó ọ̀kan náà àwọn ìyàwó tó lè kàwé ní ìsọ pé ọkọ wa ní kákí lágbájá láti lágbájá oníkì ń sọ fún wọn náà báyìí oníkì ń sọ fún ọ pé báyìí oníkì ń sọ fún ọ pé báyìí iye owó tó fi ránṣẹ́ ní oníkì ń fún ọ ní iye báyìí kémi mú iye báyìí ó ní ká fún òun ní iye báyìí ká fún lágbájá ní iye báyìí. wọ́n ní ni ọ̀kan nínú àwọn lẹ́tà yẹn bá dé bẹ́ẹ̀ lè tó lè kàwé nínú rẹ̀ bá ní ah lágbájá kí ló wá ṣe fún baálé wa tó lágbá tó báyìí ó ní akíló ṣẹlẹ̀ òun ò ṣe nǹkan kan fún ó ní ó ti kọ́ lẹ̀lẹ́ rẹ̀ dání ẹ̀sìn òpélé yìí ò lè kàwé wọn ò fi lọ ẹnì kankan wọn ò sì pé ẹnì kankan sí ó gba kádàrá ó sì fẹ́ é já ó sì lọ lọ́kọ̀ọ́ mi ó sì bímọ méjì kọ́kọ́ tó dé. ìdí ẹ lórí ìsinsìnkì ń bẹ lórí rẹ kí ló sọ kùn fẹ́ lẹ́yìn irọ́. irọ́ pípa òun ni òjò jílé ayé ta wáyé kan kó lálàáfíà kò sódòdó rán ìbẹ́nu àwọn sífà mọ̀náfẹ́ tó bá sọ̀rọ̀ yóò ṣe kéde irọ́ yìí náà ni ẹlòmíì tí ò bá parọ́ yóò pé yóò kù ni nínú owó rẹ̀ yóò parọ́ nínú mu'amala rẹ̀ pẹ̀lú pẹ̀lú ìyàwó rẹ̀ yóò parọ́ nínú mu'amala rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò parọ́ wọ́n ní al-ishraku billah àti huququl walidayn tẹ́lẹ̀ kan máa ń bẹ́ ń bì kan tí ó gbọ́rọ̀ tóbi rẹ̀ lẹ́nu tí ó ṣe dáadáa tóbi rẹ̀ kò bìkítà nípa àwọn òbí ẹ̀ kò dààmú nípa wọn kò sàmójútó wọn ẹ̀ṣẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ta ló kan máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ta ló ẹni tí ń ṣe jẹ́ ni ẹni tí ń ṣe bẹ́ẹ̀ sórí tiẹ̀ ìwọ tó ò ṣe bẹ́ẹ̀ tóbi ti ẹ ò ní nípìn inú ẹ̀sẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ nìkan ti ń ṣe ẹbọ sọ́lọ̀ ẹ̀sẹ̀ ti ṣe ẹbọ sọ́lọ̀ ọ̀rùn ta ló wà ọ̀rùn ẹni tó ṣe tó ṣe ẹbọ ìwọ tó ò ṣe ẹbọ sọ́lọ̀ ò ní nípìn inú ẹ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìrọ́ bí máa ń kọ́ èyí lè ka irú ẹyọ kan tí ó di tú gbogbo òlu bí àwọn ọ̀dọ́ tó ṣẹlẹ̀ ní lọ́yọ̀ state ṣùgbọ́n wọ́n ní gọ́vùnà ọ̀yọ́ tètè ń sọ ní ìsìn pé ní tó ṣokùnfà gbogbo tí wọ́n ṣe ní ìlú tí wọ́n láwọn lọ lé fúlàní gbogbo ẹ̀ mọ́ra àwọn tí wọ́n ní wọ́n pa ẹnìkan wọ́n ní gọ́vùnà ọ̀yọ́ tètè sọ pé àwọn tí wọ́n pa ẹni yẹn pé àwọn yorùbá ni wọ́n pa kẹ̀kẹ́ fúlàní. mélòó mélòó bẹ́ẹ̀ láwọn àyè tọkàn òsì balẹ̀ ẹlòmí ò lọ ẹlòmí lọ mú fídíò káyọ̀tù tó ṣẹlẹ̀ ní neighboring African country kan wọ́n wá pa bọ́ìsì rẹ̀ wọ́n wá ní eléyìí ní ìlú báyìí ni wọ́n ti ń pa àwọn haúsá àbí ìlú báyìí àwọn yorùbá ni wọ́n ń pa wọ́n wá lọ spread ẹ̀ láàrin àwọn yorùbá ikú wọ́n ń pa àwọn yorùbá ní ìlú báyìí nítorí káwọn yorùbá náà lè bẹ̀rẹ̀ sí máa ṣe kíni àbí kí wọ́n ní àwọn haúsá ni wọ́n ń pa nílùú báyìí wọ́n wá spread ẹ̀ sí haúsá ẹ̀jẹ̀ ọlọ́run nìkan ló mọ iye ẹ̀jẹ̀ tí ó ti ta sílẹ̀ látàrí kíni irọ́ irọ́ gbígbà kò sí nínú sífà mùsùlùmí kò sí nínú àwọn ọ̀ròyìn tó yẹ ká fi ròyìn mùsùlùmí yẹ kí tó jẹ́ ibi tí mùsùlùmí bá sọ̀rọ̀ tó bá ní ibo ló ti gbọ́ tó bá ní lágbájá ló sọ táwọn èèyàn mọ̀ sí èyí méjì balẹ̀ tó sàdọ̀ pé lágbájá ló sọ tó bá tó bá jẹ́ pé lágbájá ló sọ bẹ́ẹ̀ lórí. torí pé wọ́n ti wọ́n ti yóò ti wọ́n ti ní tẹ́júrúbà pẹ̀lú rẹ̀ pé àti parọ́ sí parọ́. wọ́n ní torí pé irọ́ ìdófà tí yóò jíjẹ ọlọ́run bá tó wà lórí lórí tó fi ìhà lélẹ̀ ó dìde ó jókòó aláwọ̀kọ̀ òrìṣò nínú àwọn tóbi jù nínú àwọn ẹ̀fẹ́ ńláńlá irọ́ bíbá ọ̀rọ̀ ọ̀rọ̀

bóòlù fẹ́ dún wájú ọlọ́run irú obìnrin ó dánwó ilé irú àlàyé òwúrò sì fọ́nà owú iná ni máa ń fa gbogbo ẹ̀ ọkọ̀ ọkọ̀ ìyàwó ìwọ́ sì kọ̀ fún owú látàrí owú tẹlẹmọ̀ pé kò sí tóbi ní olè dánwò látàrí pé ń jowó nǹkan ọ̀kan tí ẹ̀kàn lè dí tọ́lọ̀ lè fi sàánú yín lórí wọn òun ni kọ́nà òjògùn bẹ̀rù ọlọ́run fún wọn obìnrin tó bá ní bẹ̀rù ọlọ́run kí ní pé ẹ̀sìn Islam ò pé ewu jíjẹ ní haram kò síbi kan ahmed muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ tí hafsa gbé tí gbogbo àwọn náà fọ́ dánù òṣìṣẹ́lá wọn gáàrà ummukum gáàrà ummukum gáàrà ummukum pé ìyá yín owó ti dé gíní owó ti dé sí ìyá yín o owó ti dé sí ìyá yín owó ti dé sí ìyá yín o òjíṣẹ́ ọlọ́run àbò wá bàtà tàbí ẹgbà àbí kùkù kẹ́gbọ́ òjíṣẹ́ ọlọ́run òwúlù máa ọ̀lọ́fà subhanallah sallallahu alaihi wa sallam òun ni tọ́ámún bí tọ́ám wọ̀sọ́hìní bí fàn tó di jòwú tán tó rí orí jẹun ó dàrú ẹ̀ padà tó rábọ́ ló fọ́hùn ó dàrú ẹ̀ padà ìdájọ́ nù òjíṣẹ́ ọlọ́run sọ pé ó ṣe wá jowú òjíṣẹ́ ọlọ́run ọ̀pá owó máa ẹnìkan kan nínú àwọn ìyàwó rẹ̀ kò pa máa wọn lára rí ṣùgbọ́n èdè wọn jẹ owó fi hudud ṣẹ̀ríà tí wọ́n bá jẹ owó tágan àwọn oníwọ̀n tó wá máa fún wa ní ròyìn pé mo ṣe báyìí mo ṣe báyìí wọ́n tó máa rẹ́rìn wa ẹnìkan nínú wọn lọ́jọ́ kan òun ẹni tó wẹ̀ tó wọ sọ dáadáa tí ó dirẹ́ gan pé ah, ṣẹ̀fí láàrin ara wọn náà ah, ah, wọ́n á lọ tàn pé tí wọ́n lálìjẹ̀ ní ló wọlé ní pé kó lọ sápamọ́ sí inú <laughs> inú bí tí àwọn jàǹkáwò àdìgbọ̀ tí wà wọ́n kó ti lọ sápamọ́ bẹ̀ kó ti lọ sápamọ́ bẹ̀ òun náà wà lọ sápamọ́ bẹ̀ ìgbà tí ó wọ ọbẹ̀ wọ́n kẹ̀kẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀ ìgbà tí ó jáde gbogbo gbogbo ètò lòun fi kojú gbogbo afọ́dára tó lòun wọ̀ gbogbo ẹ̀ ti ṣe máa fi ṣeré láàrin ara wọn gan-an wọ́n ju owó ṣùgbọ́n wọn ò ṣe kí ni ẹ̀wọ̀ Aisha radiyallahu ta'ala anha àrùdọ́hà àti Zainab bint Jahash Zainab bint Jahash wọn ló máa fi gba fi gba gbága pẹ̀lú Aisha níwájú àti sọ́lá Muhammad sọ́lá torí pé òun wá láti ilé ọmọ onílé ọlọ́nà ni ó sì tún ṣe kí ni ó sì tún rẹwà yàtọ̀ sí kàdíjà obìn tí àìsà tó fojú síra pé ìwọ àrí ó sì rí ẹni àti ẹjọ́ kò sínú òun ni zainab bin tujash Zainab náà sì mà ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ hadibatu fifty ṣẹlẹ̀ tí wọ́n tí wọ́n tẹ́ fi pé táwọn mọ̀nàbìkì ń lọ tan ìròyìn rọ́kà àti ìmọ̀lẹ́nà pé àìsà ti zina àìsà ti zina ní ẹgbẹ́ tó wá jẹ́ láyé ìdí wáyé pé àwọn kò tẹ́ ń bẹ̀ tàbá wí tán bá dílé ìdíkẹ́ ta ló fẹ́rẹ́ yóò ní àìsà rùn lédè nù nígbà tí wọ́n ń bí àwọn ìyàwó wọn léèrè tí wọ́n dórí Zainab bint Jahsh pé kí ló sọ nípa àìsà ṣe pé opportunity nù tó bá jẹ́ pé lásìkò tiwa ni opportunity kò bá jẹ́ pẹ̀lá tẹ́lẹ̀ náà èmi kà dáṣẹ́ ni kó má dàbí pé sẹ́mọ̀ pé tí ò bá wí nǹkan kan ní ilẹ̀ èèyàn ga sẹ́mọ̀ pé ó ti tó Zainab bint Jahsh ń bẹ́nu nǹkan tí àwọn olùmọ̀tàrí tí wọ́n máa fi ń yìn ó ní ما علمت عنها إلا خيرا سبحان الله توزوبة تلقى تنبت سكالوه من بلاري زينب رضي الله تعالى عنها أبي عائشة تقول لنا تسأل أي يا عائشة وني يريد ما علمت عنها إلا خيرا إني داتاني إيه ريريني إما كان يبقى عائشة تويا توسي دادا أو إنصاف ilé yìí nìkan tí wọ́n pè ní aláàdì kí yẹn jẹ́ orí déédéé mọ́tò rí fi hàn ìwà àti lágbájá ìkùsùn ní ń bẹ láàrin wọn pé à bóòfẹ́ ní lágbájá àti eh, olówó kàtà àfẹ́ kó fún ni àfẹ́ eh, eh, ṣe partnership tẹ́ à kẹ́ ẹ bá dán o kìí sí ọ̀rọ̀ òsì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní pé ìkùsùn ní ń bẹ láàrin ìwà àti ẹ̀ ló fi fẹ́ bá tiẹ̀ jẹ́ nítorí ìdílé ẹ̀rí pé kíyàn kíyàn bá jí olódodo ọkàn tiẹ̀ ní o balẹ̀ ọkàn rí o balẹ̀ ò ní ní fóyà irọ́ pípa kìí sin ẹnu ẹnu kìí tètè àǹtẹ̀ ní oṣù aláta kìí tà ń fọwọ́ kọ́ńkọ́ kìí tà ń fọwọ́ kọ́ falsification age ìṣègùn kò sí àtọ́ láàrin mùsùlùmí àti ẹni tí ì ṣe ọmọ ọdún tí wọ́n bí ọ ọmọ ọdún tó wà ọ̀ rẹ́kọ̀dì ọ̀tọ̀ ni tó ń tó kọ́ sínú rẹ́kọ̀dì rẹ̀ ọ̀tọ̀ ni tí yẹn wà ní kí o jẹ tọ́rọ̀ wọn kọ mọ́ tí ẹ kó jẹ ni ọ̀kan ọmọ ìyá kan ó bá lọ dín ọjọ́ orí rẹ̀ kù ó parí yunifásitì nígbà tó dé ó bá lọ dín ọjọ́ orí rẹ̀ kù ó kó kìrìsẹ́ńtì àjùrọ̀ lọ sí NYSC headquarters nígbà táwọn analyze wọn bá wọn bá ránṣẹ́ bíi pé kó wá wọn bá ní ajẹ́ pé ó parí primary school nígbà tó wà lọ́mọ ọdún mẹ́ta nù àbí àdínú yìí ti bẹ̀rẹ̀ school díẹ̀ nù. ìrìnbẹ́ tó bá sọ pé éèjì rẹ̀ yìí tó rẹ̀ parí yunifásitì lọ́dún yìí so bóòlù ti jẹ́ sí pé àwọn certificate rẹ̀ contradiction sọ̀rọ̀ àwọn àbẹ̀yẹ́wọ́ mọ̀ ní fọkànbalẹ̀ tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe revalidation àbí wọ́n fẹ́ wọ́n fẹ́ update fáìlì ó àwọn sáré lókè sáré lọ́bẹ̀ ọgbọ́n wo ló dá sí torí pé wọ́n náà ní fún torí pé o parọ́ tó bá parọ́ fọ́mọ Allah Allah kọ́mọ má padà lọ́mọ bó kí ni ìrọ̀rùpa tó bá parọ́ fún ìyàwó Allah Allah tí ìyàwó má padà lọ́mọ pé ìrọ̀rùpa tó bá parọ́ fọ́ rẹ̀ tó bá parọ́ gbogbo orí tó bá ti parọ́ ọkàn rí òní balẹ̀ tó rọ́ máa bẹ̀rù kí wọ́n máa lọ mọ̀ pé irọ́ ló pa kò síse ní sẹ́ni tó parọ́ ogun ní fọ́kànbalẹ̀ yàtọ̀ sí pé irọ́ pípa yẹn aburú tí ń bẹ nínú rẹ̀ aburú tí ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run bá kí ó sànù wa a ó dúró báyìí nítorí àìsàn kò rí ìbìnrin láti bọ̀ tọ́nà bá síwájú ìjókòó tí ó ń bọ̀ ráwọ̀ tẹ̀síwájú wallahu ta'ala a'lam. Thank náà náà náà náà náà. Naam. Naam. Naam. Ìgbésí pé ìgbà tí ẹjọ́ sí ìrìnàjò àsìkò tí ó fẹ́ padà wálé sáré àsìkò tó lè ní ọkì tó bóyá lẹ́yìn ilé ọ̀dọ́ nípa ẹni ìdájọ́ gbé ìdúpadà tó jẹ́ jáde ìlú nídìí kí o tó ṣe èèyàn bùkátà kí ẹ fi àtìlẹ́yìn tí yóò bá ti bá òun. Naam, um, irú àwọn àṣẹ́sí kan bẹ tí ṣẹ̀rí àti ìgbà kí kíyàn pa irọ́ nítorí maslaha ṣùgbọ́n nítorí pé nítorí pé irọ́ pọ̀ láwùjọ ìlú bá tí kò fi ní bùkátà kájẹ̀rẹ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ àgbà ilé ìtorí pé irọ́ náà kúkú làwọn ẹ̀kú ń pa fẹ́ǹsì tó àmà ṣùgbọ́n àwọn àti tí ń bẹ bí ẹni tó fẹ́ ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì àti ìṣesí ojú ogun àti ìntí èèyàn sọ fún ìyàwó rẹ̀ sẹ́yẹ́nsì eléyìí wá ṣe láńsẹ́ǹsì ní fáwọn ọkùnrin wọ́n á jẹ́ sí pé èyí wà lọ create dictionary irọ́ tí ma pa fún ìyàwó rẹ̀ pé ìṣẹ̀rí àwọn kólé ìṣẹ̀rí àtọ́gbọ̀n yẹn parọ́ fún ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ mọ̀ ní olódodo situation bá wà ráǹtì kò wí ọ̀rọ̀ tí kì í ṣe òun ni òdodo nǹkan kan pẹ̀lú ìyáàrí rẹ̀ ilé ìmọ́sílára àṣẹ̀rí àrí pé àfẹ́ kí kùsínú wà láàrin ìwọ àtọkọ rẹ̀ àbí kí ni ìkùsínú wà láàrin ìwọ àti ìyàwó rẹ̀ ìníṣẹ̀rí àfi fún ọ ní àbáyọ yẹn tàmà èyàn méjì kí ẹmọ pé ìkùsínú ń bẹ láàrin wa èyàn lè bá Abu Muhammad pàdé wọ́n pé ah, um, Abu Abdullah ṣe ẹ̀mí um, àti wọ́n wà lánàá wọ́n béèrè ní wọ́n ní ah, àwọn ti rí àwọn ti mí sí kọ́mpìnì wípé kàkàmọ́ kí èèyàn sọ dáadáa nípa ẹni yẹn èèyàn ti mọ̀ èèyàn ṣe ní pé èèyàn mọ̀ pé kò sí ní bẹ́lá náà èèyàn ó jẹ́ kẹ́ni yìí mọ̀ pé àbú àbẹ́là sọ dáadáa nípa rẹ̀ kí èèyàn bá pàdé àbú àbẹ́là ẹni àbú Muhammad mo ṣe rí wọn jòrè mo ṣe bá wọn tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan ní àwọn ah, sọ dáadáa gidi gan nípa yín o wọ́n wíbà wọn wíbà wọn wíbà àsìkò tó àbú àbẹ́là àtàbú Muhammad ó bá ṣe kíni tí wọ́n bá pàdé ọkàn àwọn méjì ó ti ṣe kíni yóò ti rọ̀ torí pé ní tí wọ́n nípa ara wọn ìròyìn dáadáa ni ó yàtọ̀ sí tẹni tí yóò lọ bu petrol sí sẹ́yìnsẹ̀ eléyìí haramu so irú ìṣesí ẹni tó fẹ́ yẹ́sà àbẹ́yìnà àmà èèyàn méjì nítorí islam eléyìí tẹ̀lé àgbà ní ààyè àti àwọn nǹkan tá à ní sàfẹ́kù rẹ̀ nínú ọ̀rọ̀ lọ́kọláya àti ojú ogun nísìn tàbá tàbá jẹ́ sí pé plateau là ń lọ tàbí fẹ́ lọ ṣe jihad nísìn Eh, àmì gbà báyìí àwọn àgbà ọ̀nà àbújá wọn àwọn sọ pé ah, àwọn ọmọ ogun àwọn mùsùlùmí ọ̀nà àbújá lamàrí tí wọ́n gbà àwọn ilé wọn kà máa fèrè tí wọ́n lọ ní àfihàn ọ̀nà ọ̀dọ̀ àwọn bọ̀ tọwọ́ lọ gbà lọ pàápàá fẹ́yìntì àdúgbò bí wàá rèé pé ibo lẹ́ ń lọ tani ah, àfẹ́ ọ̀nà báyìí là ń lọ nítorí mọ́síláhà òògùn táwọn ara wọn náà eh, bákan قصة عائشة أولوس في هذه قصة مغافير wọ́n ní e, e, igi kan bẹ tí oyin tóyin bá jẹ lára igi yẹn ẹni pé kí ọgbọ́n ni wọ́n dá láyé yẹn kì í ṣe irọ́ ni wọ́n pa ṣẹ́yẹ́sì tí oyin bá jẹ lára igi yẹn oyin tó bá produce yóò máa rùn ún ewé igi náà bí tí wọ́n mọ̀ láàrin ara wọn ni. so arábìnrin yìí aláàdà òjíṣẹ́ ńlá Muhammad sallam ní gbé gbogbo àwọn àyàwó rẹ̀ a máa a máa wọ ọ̀dọ̀ wọn lójoojúmọ́ Aisha radiyallahu ta'ala anha wa ardaha òun wá ọ̀bùzáàbù pé òjíṣẹ́ ọlọ́run pẹ́ ní ara so pé oyin kìí omi ni oyin farabalẹ̀ èèyàn bá ara balẹ̀ ńlá ni kì í ṣe pé èèyàn ó mú gẹ̀rẹ́ bí omi ni torí náà ìyẹn òun wọn gbé oyin yẹn ránṣẹ́ sí láti ilé wọn pé ìṣẹ́ ọlọ́run bá ti wá wá kí òun yóò wá fòyin ìdílé rẹ̀ ìwọ tí ń ṣèyàwó ànẹ́bì kan bó lo nífẹ̀ẹ́ rẹ̀ pátó wá péyàwó rẹ̀ sallallahu alaihi wasallam ó wà fòyin ìdílé rẹ̀ ìwà ń dun pé ah, ṣé ó fà tó ń pẹ́ náà <laughs> àwa yòókù lọ ó wá wájú ó wá rí i pé wọ́n wọ́n bí oyin ránṣẹ́ sí láti lè wọn oyin òjíṣẹ́ ọlọ́run bá sì fẹ́ràn oyin sọ̀sọ́lẹ̀ tó tí iní máa ń gbé kò jíṣẹ́ ọlọ́run ọba ní fi máa ń pẹ́ lọ́dọ̀ rẹ̀ lóbi lọ panu pọ̀ pẹ̀lú àwọn ìyókù pé bákan náà nínú àwọn nǹkan tí wọ́n mọ̀ mọ̀ jíṣẹ́ ọlọ́run mẹ́jẹ̀ kí ìyàwó rẹ̀ káyà rẹ̀ ó mọ̀ pé ọ̀bùn lọ ọ̀bùn tó gbajúmọ̀ ìní tẹsítímọ́nì ìyàwó rẹ̀ lórí rẹ̀ àdínẹ́bà àwọn ọmọ gbogbo àwọn ìyàwó rẹ̀ mọ̀ pé èèyàn tó ṣe kíni ó ní kìíní ológiri sallallahu alaihi wasallam kìí rí ìdọ̀tí ilé wà jẹ́ pé funfun ló pọ̀ jù ọbọ̀ onílú funfun funfun ló pọ̀ jù nínú aṣọ àlẹ́ Muhammad funfun ló nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n sì mọ̀ pé òórùn kó òórùn kìí fẹ́ gbọ́ nítòsí rẹ̀ ilé ìbàjẹ́ bí nínú àwọn tó tún nífẹ̀ẹ́ sí rẹ̀ òun náà ni àpíì òun náà ni tùràrí tó òun rẹ̀ dà yàtọ̀ sí pé àwọn sàábé ní òjíṣẹ́ ọlọ́run ọba bí ò ṣẹ̀ṣẹ̀ lo tùràrí pípé tẹ́ ẹ bá fún ma èyí tẹ́ ẹ mọ̀ gbọ́ lára rẹ̀ lágbára ju àwọn méjì lọ wọ́n á ti mọ̀ tó jíṣẹ́ ọlọ́run ó kórìíra kẹ́ sọ pé kẹfọwọ́ bomú kí ní òrùn lára rẹ̀ báyìí wọ́n á ní àìsàwá sẹ́lì àìdíyà fáwọn ìyàwó yòókù pé tó bá ti wá dọ̀ yín ẹ sọ pé ah ṣé o jẹ màgà ọ̀fìrì kí ṣe ẹmú ẹwé ilé obìnrin o kì í ṣe pé wọ́n sọ fún pé ṣé o mú oyin tí màgà ọ̀fìrì ń bẹ nínú ẹ̀yìn ṣe àti bí ìgbàdí ẹ̀jì tó àti rẹ̀ àárín ìran àbó lẹ́sẹ̀ mọ̀ tó mú mú yín wọ́n àsọ fún ewé òǹgàn ewé tí ó rùn yóò inú àsọ pé ṣé ìlú jẹ <laughs> ibi àkẹ́rẹ́tẹ̀ màgà ọ̀fìrì tó kẹ̀bẹ̀ ìwé mọ̀gọ́fìrì tí wá jẹ́ ó ní à ìwé mọ̀gọ́fìrì oorun rẹ̀ ni mò ń bọ̀ à èèyàn kan wì èèyàn kejì wì èèyàn kẹta wì ìjírí mọ̀gọ́fìrì àmọ́ ṣé òmù oyin tí mọ̀gọ́fìrì mẹ́nu rẹ̀ àyè ibi kẹ́kẹ́ ìbẹ̀rẹ̀ ojú ọlọ́run àbí ṣe kíni ló ti mú oyin bẹ́ẹ̀ lójú ọlọ́run bá ní ohun ò tún ṣe kíni ohun ò mú oyin yẹn má so eléyìí mẹ́nu nǹkan tí owó tó ṣe kíni tó instigate hadith yẹn bẹnu sahih bukhari hadith bí ó fẹsẹ̀ nílẹ̀ ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta nípa kásòrò kí ti gbogbo àti ìyàbá ti kásòrò náà ni èyí ó ṣe kẹ́ni èyí ó ṣe jẹ́mu tó ti gbé mọ́sálà kásòrò ń bẹ nínú àwọn nǹkan tí ìyá bẹnu àwọn olùmọ́pọ̀ lórí rẹ̀ jẹ́mùrù yìí ń bẹ nínú àwọn olùmọ̀ tó jẹ́ pé wọn ò gbà rárá pé alẹ́sẹ̀ ń tí à ń pè ní jẹ́mùrù taqdim ká tí ìrùn tásìkò yòókì tó pọ̀ mọ́ ìrun tásìkò rẹ̀ ti wọlé àwọn olùmọ̀kánbẹ tí wọn ò gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n gba káàkì ìrun tásìkò rẹ̀ ti wọlé ní ìgbẹ̀yìn àsìkò rẹ̀ káwá kí èyí tó tẹ̀lé lásìkò tásìkò tí yóò wà jẹ́ kíkà kí èyí tó tẹ̀lé náà lásìkò tiẹ̀ náà yóò wà jẹ́ kíkà kí méjèèjì ní kẹ́ni lásìkò rẹ̀ wọ́n ní máa kọ̀wé tiwọn èyí tó fi pọ̀ dùn náà olùmọ́ni kò sílẹ̀ ìfẹ́ nínú káfí ní tàǹpẹ̀ ní jẹ́mú takdim bóyá ká tó gbéra a wà ní páàkì nísìn afẹ́ gbéra àsìkò àyílà tó alẹ́kí àyílà àtàlásà rẹ̀ pàtó sí fẹ́ẹ̀sì tàbá dé destination wa àwọn olùmọ́ni jẹ́mù kọ́tùrù àti jẹ́mù ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí àsìkò tá a wà lórí ìrìn àtàsìkò tá a ti ṣe kíni àsìkò tá a ti sọ àsìkò tá a sọ yún a lè máa ṣe kọ́tùrù ṣùgbọ́n àmì ṣe kíni ṣùgbọ́n ká má ṣe jẹ́mù eléyìí mọ́sáàbù apá kan nínú àwọn nínú àwọn olùmọ̀ eh, eléyìí ni eh, eh, ó sì fi dáa jù lásìkò tí a sí lórí ìkẹni lórí ìrìn àjò a ti kásùrù zuhur lásìkò rẹ̀ a ti asùrù zuhur lásìkò rẹ̀ tó wá jẹ́ pípé tọ̀bí ààyè náà lọ ṣe nítorí àjòjì tá a jẹ́ àti lílọ bíbọ̀ bó láti kú lu ọ̀hún ó bá ṣokùnfà kákí méjì kọ̀ ìyó máa jẹ́ báàbù nǹkan mi wallahu ta'ala alam bí jẹ́mi ti dáhùn méjèèjì àbí. náà tí èèyàn bá ń bọ̀ tí èèyàn bá wà lọ́nà tí ìrùn àyílà dé bá tó sì jẹ́ sí pé yóò wọ ìlú lásìkò tí ìrùn alásàdì òkè ìṣẹ́gìrì alásàdì sí ìtò tó lè tí àyílà àti alásàdì papọ̀ ó lẹ́sà ó lẹ́sà láàrin kó kí papọ̀ àbí kó kí àìláì nìkan kó lọ kí àlàkàrì nìkan nílé torí pé kí ni kí ni kí ló máa dàbí ní ká kí papọ̀ àkọ́kọ́ náà nítorí nítorí ká lè ṣe ká lè ṣe ní ká lè gbé fúyẹ́ fẹ́ni tó wà ní orí ìrìn àjò kó kí àlàkà méjì kó sì tó kí papọ̀ ẹ̀ẹ́kejì ìrìn àjò kọ́tọ̀rù wà níbẹ̀ kò sí garanti kó délé inú bàtí wọn fi ní ká mọ̀ lọ́rùn lára tó ká máa kí òun ní àkọ́kọ́ àsìkò torí pé tàbí fún ọ ní garanti ìgbé tó bá ní ìrìn àìlà ó wọlé ní quarter to one wọ́n ní orí two kò tó sí nǹkan bí one hour fifteen minutes ló fi kún yun ṣe é sàbí wọ́n ní orí two thirty àsìkò rẹ̀ náà ni kò tó sí kí ni garanti pé ó di two thirty ìrún sì ti dọ̀ràn ẹ̀ lórí rẹ̀ láti quarter to láti quarter to one eléyìí ni àwọn àlàyé tó ní láti ṣe pẹ̀lú nítorí àṣìpá òdòdó báyìí bí ìdílé ìtàlá mo ta wí tó ṣe déédéé sallallahu alaihi wasallam kino wa ci sahale tan wi ati bo itoko de tafu kono ko sa ngugo ngugo wa sallallahu alaihi wasallam